báwọn ará lé sọ̀rọ̀. ẹ báwọn ará àta sọ̀rọ̀. ah Àtàbàtúbú say something. olórí say something. anyways ká gbà pé ti gbẹ́gbọ̀n yín lé mi lọ́wọ́ ẹ ti ta ẹ lè sọ̀rọ̀ yẹn. yóò ta àgbà fún ẹ. gbogbo ẹ̀ lọ́nà bá wọn pẹ́ wá ta ẹjọ́ jímọ̀ rẹ ti ṣe kíni ó sì ń tẹ̀síwájú iṣẹ́ wàrà barata wá wọ àyè abala ẹ̀ eh, tẹ́ bá ń gbọ́ gbòókẹ́ yẹ̀ wò ó <laughs> ìyẹn ni wípé ẹyẹ ẹ̀kọ́ tá à ń tà wò ẹ bá wa yẹ gbá wò ọ̀nà ó lẹ́lẹ̀ fi bá wa yẹ gbá wò òun náà ló pé kẹ́ ṣe kíni ẹgbẹ́ polówó ọjà yín wá ní wàrà ṣẹṣà tó pé kíni abala ǹjẹ́ ti gbọ́ òun náà ló ń lọ lójú amúmọ́. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lábala ìjẹ́ ti gbọ́ ní tó ṣẹlẹ̀ ni wípé gbogbo nǹkan tẹ́ ń tà tẹ́ ń ṣe iléeṣẹ́ tí la máa bá yín fi hàn fún aráyé hmm. a máa yà yín lẹ́nu bí wọ́n máa ṣe bò yín o ah, àwọn kan ti ń ní ẹ̀rí àwọn kan ti ń ní ẹ̀rí lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ń sọ ah. wá pé inú àwọn ń dùn ní àwọn ọ̀nà tá à ń bá àwọn gbé gbà ẹ̀yin náà ìtara ṣẹṣẹ kẹ́ máa bọ̀ ní abala nǹkan tó wá ṣe ni pé gbogbo èèyàn kọ́ ló lè wà ń bí pẹ̀lú wa àwọn míì ń pè wá wá bí iṣẹ́ wọn ká bá wọn yà ká bá wọn mm. bẹ̀ sáfẹ́fẹ́ àwọn tó dẹ̀ lórí ọ̀fẹ́ láti wá bó ṣe ẹ̀yin náà ni ẹ̀ wá ṣèkẹta wa ń bí àníjà lójú yín ọlọ́run níjẹ́ torí pé ọmọ dáadáa ni àbúrò mi. àníjà ah, o àmọ́ tẹ́gbọ́n mi bá jambla talk máa gbé fún wọn máa bá wọn ṣe kí ni máa kọ̀rẹ́ẹ̀tì ahọ́n wọn kò jù bẹ́ẹ̀ náà lọ àsọmọ jẹ́jẹ́ náà ẹ mọ̀ pé ọmọ tó ń dán ọmọ tẹ̀wẹ̀ tó ń dán tó ń ta ìdọ̀tí dànù ni mo máa ń gbọ̀n dànù lára mi ò like issues anyways àtàbàtúbú ẹ má ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ ká sọ fáwọn aráalé ìdọ̀tí ò da ọ̀ kọ́ ọmọ dàdọ̀tí sẹ́ni rẹ̀. ṣé kátẹ̀ ni pé mo bẹ ẹ sọ ọ fẹ́ dàbí gbọ́n mi sí omi ò tó lẹ́ǹkan yẹn mm. tó bá yẹ pé ẹni tó ń ro orí ẹ̀ tó ní ọpọlọ bíi tèmi báwo ni ẹni tó nọ́mà tó mọ̀ wípé ó nọ́mà báwo ló ṣe máa jẹ nǹkan ó <laughs> fowó ara ẹ ra nǹkan ó dẹ̀ mọ̀ pé waste náà pè tó máa ó pè nǹkan kan ní waste basket yẹn apẹ̀rẹ̀ apẹ̀rẹ̀ tá máa ń ju ìdọ̀tí sí waste basket ó wà nínú mọ́tò onílé tó hmm. máa rò pé kó ju sórí títì ló tọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó ní ọpọlọ <laughs> ẹ́ èèyàn gbọ́dọ̀ wúrú wà bẹ́ẹ̀ parí pé kò sí gbígbóná kò síjà kò síta. <laughs> ẹ̀gbọ́n mi <laughs> ọ̀rọ̀ tẹ̀lé sọ yẹn at least látijọ́ tí mo ti mọ̀ yín pé wọ́n ti bí yín mo ti jábọ́ bí èmi náà mo ti jábúrò yín èní nígbà kọ́kọ́ tẹ máa kọ́kọ́ lò kínní so bẹ́ẹ̀ ṣe wá emphasize sí pé gẹ́gẹ́ bí ẹni tó lọ́pọlọ tó mu lò ẹ mọ̀ kẹjẹjà lò nígbà àkọ́kọ́ ẹ ní láti jẹ́ káwọn ará lé mọ̀ pé ìgbà àkọ́kọ́ tátàbà tó fún máa lò nìyẹn àmọ́ tèmi náà bá wá wò ó ẹ mọ̀ ká má sọpọ́rọ̀ yín ọ̀rọ̀ ọlọ́mọdé ni kí má dànù má mú kan ení àbí kejì máa mú lò níbẹ̀ wípé ẹ má dàdọ̀tí sí títì anyways mo gbà ó ti yé yín eh, ẹ má dàdọ̀tí sí títì tẹ bá ṣe èpo ẹja àbí nǹkan kan àbí ìdọ̀tí yín ti kún wọ́n ní wọ́n fẹ́ ká máa sun ẹ má máa sun nínú ilé bọ́ ẹ wá ibi tí wọ́n bá ń da ìdọ̀tí sí kẹ́ gbé sínú mọ́tò ẹ lọ dànù ẹ má dà sí títì ẹ̀yin ọkùnrin tó dẹ̀ pé ṣalaṣolo ẹ ti mọ̀ pé ẹ dàbẹ́ àwọn obìnrin tó pa máa ní láti cover ṣe gbogbo ẹ̀ ẹ bá ti bọ́ sẹ́gbẹ́ ògiri ẹ má ẹ wo àdúgbò mi báyà Àtàbàtúbú ẹ dẹ̀ ẹ̀kọ́ ń lọ ní o òórùn tó máa wọnú agbárí yín ẹ sáyé máa ṣe ah kí ló dé. àwọn ewu tó tiẹ̀ sodo sínú àwọn nǹkan yìí ewu wà bẹ́ẹ̀. kí ni wípé àwọn àìsàn tẹ́ ń náwó ìwọ̀nba tọ́rọ́kọ̀bọ̀ tẹ́ ẹ̀ tún pa eh, tó yẹ kẹ́ ẹ fi náwó kẹ́ ẹ fi ah, jẹun kẹ́ oh tọ́jú àwọn ọmọ ilé ẹ̀ tí máa kó lọ sọ́ọ̀sìpítà ah. láì mọ̀ wípé àwọn nǹkan tá a ṣe lẹ̀ ló ń padà bò wá bá wa tó ń da àìsàn yìí hmm. ó jẹ léyìí ojú sí gọ́tà ó jẹ léyìí ojú sí títì gbogbo ẹ̀ ló máa parapọ̀ ẹ̀fọn á wà. ìyẹn ló ń dùn yín ni ah púpọ̀ náà àgbàlagbà ládà ń ṣe kíní yìí o àgbàlagbà là ń ṣe kíní yìí jù bí kọkùnrin máa lọ àbí kẹrí ibì kan tẹ́tí fẹ́ẹ́ ṣègbafẹ́ tẹ́tí mu tẹ́tí jẹ́ ń bẹ̀ tán ẹ ní fẹ́ tọ̀ ẹ ní rí pé rí dájú pé wọn ò ní tọ́lẹ̀tì àìní tọ́lẹ̀tì wọn náà ẹ má gbàgbé pé iná lẹ́tún máa jókòó síbẹ̀ tẹ́ máa lẹ́ẹ̀ mu pẹpẹ soup ẹ ń fi òórùn mu pẹpẹ soup èyí tó wá dùn mí bẹ́ẹ̀ jù ni wípé wọ́n máa tóbi wọ́n máa rò pẹ́pẹ́ yà nǹkan yẹn ó ṣẹlẹ̀ èyí tó wá dùn mí bẹ́ẹ̀ ni wípé àwọn ọ̀dọ́ títẹ̀ ń dà sí títì tẹ́ bá táwọn ọmọ yín bá ń lọ sí school ẹ̀ kí ń tẹ̀lé wọn tó ń jẹ wọn bá jábọ́ wọn á mú wọn tí nǹkan kan bá jábọ́ sí títì wọn á mú tí pẹ́ńsì wọn bá jábọ́ wọn á mú tábà tí wọ́n á mú wọn á tún wá gbé ọwọ́ àìsàn yẹn wọ́n á gbé wá bá a so ẹ jẹ́ ká dẹ́kun ìdọ̀tí ládùúgbò ẹ jẹ́ ká dẹ́kun òórùn tí òórùn burúkú bá ti wà ládùúgbò ohun tá a bá ń fà sí mú mélòó lẹ́ẹ̀mí ẹ̀mí ò lápọn ẹ̀mí ò lápọn ohun tó bá fẹ́ kó lápọn kó lápọn ohun tẹ́ bá ti fà sí mú oúnjẹ àìsàn ìwọ̀nba tọ́lọ́kọ́bọ̀ tán lórúkọ a fi owó wa owó tó ká fi jẹun a fi wà ìsọ. nbà mí láṣẹ ìdùnnú. àmọ́ púpọ̀ ẹ̀ wà lọ́wọ́ gbogbo àwọn èèyàn pátápátá la ṣe ń fún rere ẹ̀ lórí ètò yìí wípé ìmọ́tótó ṣẹ́gun gbogbo àrùn ilé ládẹ̀ tí ń kẹ́ṣọ́ ròde hmm. iṣẹ́ ilé ló ń bẹ́ lómi ìbẹ́ta yìí hmm. tá a bá ti mọ́ láti lè wà ó máa sún adébáṣe máa wà níta káyà kíyèsí kí ìmọ́tótó kó máa jẹ tíà lẹ́rọ̀ ọmọ <laughs> dáadáa. ní báyìí màá wá sọ fáwọn aráalé wípé ẹ má ta ọ tẹ́ bá gbé polówó ọjà yín wá wá tà. ká gbàgbé kì í ṣe kì í ṣèròyìn fún wọn mọ́ nítorí wípé ẹnìkan tiẹ̀ pé wọ́n náà àwọn <laughs> oníbàárà wa lẹ́yìn ìjọba ẹ̀ta ló ní àtàbàtúbù ní sà àtàbàtúbù ó ní mo jẹ́ ní nǹkan kan torí pé ó sọ bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní ah, kí wá ní àwọn kan tẹ́lẹ̀ jẹ́ wọ́n ní pé kí n sọ nǹkan tí mo bá fẹ́ tí mo já kí níyàn ló wọ́n ní pé ah, ah, lẹ́nu ìjọba ẹ̀ta yìí kí n wá ṣeré kí n wá gbé <laughs> nǹkan yẹn ó túbọ̀ sí pé tẹ́yìn náà bá gbé ìpolówó yẹn wá bá a dẹ̀ ṣe ń sọ fún yín tó dẹ̀ rí bẹ́ẹ̀ inú ẹ̀yin náà máa dùn láti ṣe kíni pé ah ẹ̀yin ọmọ méjèèjì tẹ́ ṣe nǹkan báyìí ẹ lẹ́tọ̀ọ́ sí nǹkan báyìí. ẹ̀sọ́ ẹni tó wá pè yín tán ni wọ́n fẹ́ fún yín kan mm. wọn wá sọ pé wọ́n fẹ́ fún mi náà wọn sọ pé wọ́n fẹ́ fún mi ẹ̀gbọ́n. a ti a bí a ti u bí u àtàbàtúbú ni wọ́n pè kì í ṣe olórí. tó ẹ̀yin nìkan ló fẹ́ fún kan ẹ̀yin nìkan ni wọ́n fẹ́ fún ní nǹkan. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin wọ́n ti padà gẹ́ẹ̀tì ẹ̀gbọ́n mi <laughs> anyways gbogbo ẹ̀yẹ lọ́lífà àpàràpà mọ̀ pé àyìn tẹ love mi tẹ like mi tẹ bá gbé polówó ọjà yín wá mọ̀ pé mi nìkan lóhùn ìkẹ́ fún kan ẹ ṣáà kàn sí mi nǹkan tẹ bá fẹ́ fún mi ẹ má wọrí tí n bá tẹ bá ti fún mi tán màmá fi lá àtàbàtúbú lójú àmọ́ ní wẹ́ẹ̀dìwẹ́ ní báyìí ẹ lè kàn sí mi lórí facebook mi olórí olúwakẹ́mi yọ̀dá ẹ lè kàn sí mi lórí instagram it at olórí olúwakẹ́mi ní lórí instagram ẹ dà girigirigiri ṣé kí ni ẹ dà wàrà lọ síbẹ̀ torí pé ibẹ̀ láyé wà ẹ kájọ enjoy ara wa lórí social media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 ṣẹ́nu yóò ẹ̀ láìkí ẹ̀ bẹ́ẹ̀ ẹ má pè láàrin òru o ẹ jẹ́ kémi náà ti ẹ̀ sùn a máa ran ojúmọ́ a máa ń ṣe oríṣiríṣi ẹ sùn ẹ jẹ́ ẹ get ẹ má flash ẹ jọ̀wọ́ ní flash mo fi ọ̀nà ọlọ́run bàbá ẹ bá tàbá túbú. <laughs> bó ṣe máa jẹ́ nìyẹn. àwọn ah, gbogbo ẹ̀rọ lọ́lẹ̀ fà pọ́rọ́tà tí àwọn wípé fẹ́ máa wo ojúmọ́ rẹ̀ entertainment àbí gbogbo àwọn nǹkan tó Orísun bá fún yín lọ́lọ́kan òjọ̀kan láti mú ọjọ́ yín kó ṣe kíni kó dùn kó lárin ẹ kọ́ ara ṣe kí ni ẹ mú fóònù yìí download StarTimes app tẹ́ ẹ bá ti download ẹ̀ ẹgbẹ́ òǹtẹ̀lé kẹtẹ live tv tẹ́ ẹ bá ti wá tẹ live tv ńkọ́ lẹ́ẹ̀bà rí gbogbo stations wa lọ́lọ́kọ̀dẹ̀ ẹ wá rárá wá àwọn channel yẹn ẹ kọ́ ra scroll ẹ rí orísun tv tẹ́ ẹ bá ti tẹ orísun tv ńkọ́ gẹ́lẹ́ lọ́gán lóde ẹ Ojúmọ́ Ire entertainment ẹ kàn máa ṣe kíni lẹ́ẹ̀mọ́ àrí kò dẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ ìgbádùn jáǹtì rẹ ló bá dé. kì í ṣe Ojúmọ́ Ire entertainment ní gbogbo ètò tó ń ṣẹlẹ̀ lórí Orísun tẹlifíṣàn pátápátá lẹ́ẹ̀ máa wò láti ọ̀dọ̀ Star Times app ìyẹn fún ẹ̀yin tẹ́ ẹ̀ sínú ilé tàbí kò síná lórí nínú ilé yín ẹ lè máa wò lórí fóònù yín smartphone yín android phone ten ẹ̀ ń lò yìí pátápátá ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí a wà lórí ẹ̀rọ ayélujára at Àtàbàtúbù lórí Instagram Àtàbàtúbù abẹ́rẹ́ orin lórí fan page mi ẹ tẹ̀lé mi bye bye ká àjọ dúnàdúrà gẹ́gẹ́ bí kan tí àbúrò mi sọ lẹ́ẹ̀kan ẹ má flash o hmm. ẹ lè pè ńgbà tó wù yín ẹ má flash o kájọ sọ̀rọ̀ tó ẹ́n tó ṣe kí ni bó ṣe máa jẹ́ nìyẹn. olórí olórí sórí nǹkan tó sọ lẹ́ẹ̀kan yẹn pé tí wọ́n bá fún Àtàbàtúbú ní nǹkan pé tó máa fún Àtàbàtúbú ní nǹkan ń láti fún ìwọ náà hmm. ẹni ẹ ti ní kèmí máa bọ̀ ń sìn tí n bá dẹ̀ lọ má expect nǹkan kan lọ́wọ́ mi o gbọ́ àbúdà. èmi ò lọ mi ò lẹ mọ wọlé ẹ dúró síbẹ̀ ọmọ dáadáa. mi ò ń tọrọ nǹkan mo mọ̀ tọrọ ni mi ò lọ. ta ló ń tọrọ nǹkan ló dolele. ẹ lè kọ sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero eight zero two eight seven eight six zero zero five ká tún fèrè àti dùnnú àti ayọ̀ ká ṣe kíni ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ èmi kíláàsì mi ò ń tọrọ nǹkan Àtàbàtúbú ló lè lọ tọrọ nǹkan ire o.